níparí àkàndé mo tún gbóhùn dúdú dé ọmọ títí lọ́la ẹlẹ́nu ẹlẹ́nu ìyá mi. mo fẹ́ kí ilé ìyá mi ayíbàdé ọmọ kọ́nájò lójú abẹ́ òkè kọ̀nàkọ́nà òkè kọ̀nàkọ́nà òkè kọ̀nàkọ́nà òkè kọ̀nàkọ́nà mo sọ sánú lẹ́yìn ilé ìsìn ọ̀gbìn. ayíbàdé àkàndé ó bàtà ìrìn òkúrẹ́. mo kì í lé ìyá mi tán ẹlẹ́gbẹ́ mo ní ẹlẹ́gbẹ́ mo ní mo wá bẹ́ẹ̀ fi lé bàbá mi. èmi lọmọ ológbòjò lóògì bá gidi ọmọ àkànkẹ́ bí ẹni kan mọ́ ẹnìkan lè jẹ́ mẹ́sàn-án àgbo. èmi lọmọ ológbòjò lóògì bá gidi ọmọ àkànkẹ́ bí ẹni kan mọ́. òkè òkè ẹ̀fẹ̀ mọ́ bọ̀ ṣe gbà kan rẹ̀ nínú eléré olórí ni wá ẹlẹ́. nínú ẹlẹ́rẹ́ olórí ni wá. àwa ò kẹrẹ nínú ẹlẹ́dẹ̀ nínú olórin nínú olórin nínú olórin ọ̀gá kan sálà wá jẹ́ o bàbá mọ̀dínà ń pèlè. jùmọ̀já nínú olórin nínú olórin nínú olórin ọ̀gá kan sálà wá jẹ́ o bàbá mọ̀dínà ń pèlè bí a bá tún rẹ̀ ni. tó bá lè tayò kómi o àkọlé ò ṣẹ̀kọ̀. bí a bá tún rẹ̀ ni. tó bá lè tayò kómi o àkọlé ò ṣẹ̀kọ̀. gbódúgbódú ni mí. a ò dúra alẹ̀ rárá o ẹni bá ń kó bèbí. gbódúgbódú ni mí. a ò dúra alẹ̀ rárá o ẹni bá ń kó bèbí. labẹ́ labẹ́ ò kọjá bí. ìjẹ̀bẹ̀rù ń bà wá o àti ju àwọn àgbà. labẹ́ ò kọjá bí. ìjẹ̀bẹ̀rù ń bà wá o kò mọ jábí mọ bá sì yí. má sọ pé mò ń pòwe o òwe kálẹ̀ sí ọ̀rọ̀. bí mọ bá sì yí. má sọ pé mò ń pòwe o òwe kálẹ̀ sí ọ̀rọ̀. àkàndé àwádìí bàbá. àwádìí bàbá àwádìí bàbá nílùú olódùn láwọn bàtà ìmọ̀ kò yá o. ẹgbọ́n bí onílù ṣe ń rí ẹni tó ń bínú wa tí ò fẹ́ràn wa tó bá jẹ́ two thousand kò ni yóò fi rà. ẹni tó bínú wa tí ò fẹ́ràn wa tó bá jẹ́ two thousand kò ni yóò fi rà. gbogbo yẹn ti dẹ́dẹ́gbẹ́ gẹ́gẹ́ bí orin adé olókùn ọ̀rọ̀ balẹ̀ wọn á Alhaji Kasim mọ́ gbọ́ tètè mọ́ kí ẹ sọ̀rọ̀ mi pẹ̀lẹ́ bá a bá gà mí. Ìyá mi yóò bá gàrí ń kọ́ tẹ̀. Ìjọba mi gidi ìyá mi yóò bá gàrí yóò gbọ́. Alhaji Tajudeen mọ́ gbọ́ mo ṣe wí pẹ̀lẹ́ bá a bára yíra dùn mí mọ́ gbọ́ mo ṣe wí ayọ̀ omi ni ìjàgbá. paraba kó tó lọ pàrọ̀ kò mọ bíjìgì ńlá kan. ẹ káàbọ̀. bíjìgì ńlá kan. kíyàgò paraba kó tó lọ pàrọ̀ kò mọ bíjìgì ńlá kan. òjò kì í fà fún bọ̀ ọjọ́ ti pẹ́ ọjọ́ ti pẹ́ ó wá di ìra ọ̀tá lákòó nígbàgbọ́ látòkè òun wá sáyé. àpadà sí ìbúrú ni. kájà yan kẹ́kùn náà ó yan kápárò ó rọ́ lọ́dẹ kó dúró. àtúgbàgbẹ́ kọ̀ọ̀tà ìbùsùn lọ bá mi yá. bí ẹ bá ń ro tèmi lẹ́jọ́. lọ́dún ọdún yìí kò ṣeé ṣe àjànàkú rẹ̀ kọ̀ yàtọ̀ yẹ mú lọ. tiwa ti kúrò láwọ̀ kan èdè tiwa ti kúrò láwọ̀ kan èdè. ìrẹ́rìkún ẹ mọ́mọ́ sábà sí ìrẹ́rìkún ẹ mọ́mọ́ sábà sí a ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pa jù wọ́n bí a bá kọ méjìlá lórí wa bí a bá kọ mẹ́tànlá tẹ̀lé àkọ́kọ́. wọ́n wá wá wá wọn ò rí wọ́n lè lè lè wọn bá bá a ṣe ń dùn bá a ṣe ń kọrin wa wọ́n wá wá wá wọn. wa wọn ò rí wọ́n lè lè lè wọ́n bá bá a ṣe ń dùn bá a ṣe ń kọrin wa wọ́n wá wá wá wọn ò rí. wọn ò lè bá wa ní sàódù ẹlẹgbẹ́ bó ní àyíbáyé àkùnlé òun àtàlù ìjẹ́ náà. gbogbo ló wà lọ́mù mi lọ́mọ bàbá lẹ̀ ìjẹ́ bọ́. lásán lẹ́yìn ké olókùn ló gbé bàkà lọ́hùn ẹ̀rẹ́ lọ àwọn ọ̀gbọ́n lọ ní nàìjíríà. olókùrógbè bákà lọ òfèrè lọ àwọn bọ́lá onílọ ìyá ọkọ. bẹ̀rẹ̀ ilé oníbá. ẹ̀ bá rẹ̀ ilé oníjẹ̀kọ̀ yàyà lẹ́bi lẹ́bi. dandan. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ lọ́dọ̀ bí òwe a ò ní lè jà o. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ lọ́dọ̀ bí òwe a ò ní lè jà o. Adélàní Adéyínká mọ́ gbọ́ ọ̀kan ní bàbá òye òun Adélàní Adéyínká. ọmọ bàbá tó dẹni tí ò sí láyé ọmọ màmá tó dẹni tí ò sí láyé Adélàní Adéyínká. bámi bámi kí sùnmọ́lá Àyìnlá ó sùnmọ́lá mi Àyìnlá ọba àbínú mi àtẹ̀lé àlájà ló ló jẹ́ bàbá mi tọ́jú àlìyájà mi ṣùgbọ́n láìlá ọba dínà mi ò gbọ́ èdè tí mo fi ń pààyàn láwọn òun ni mo tún fi ń pe àjàbá ọmọ òun sáré ọ̀yádòwú ló jẹ́ aláàjì tẹ́tẹ́ ní kọ́ báyìí sẹ́yìn kọ́ ẹ bá mi kí wọn ẹ bá mi kí ọ̀rẹ́ mi kẹ́ gbọ́ ọba tó yọjú ẹ̀mí bá borí. òun lọ́ba wa fẹ́jọ bàtà ìyá. ọba tó yọjú ẹ̀mí bá borí. òun lọ́ba wa fẹ́jọ bàtà ìyá. olówó yóò ní jọyè. olówó yóò ní jọyè. bàbá mi dàpọ̀ ní déwulẹ̀ pẹ̀lú èmi àkàndé ọkọ̀ sùwé bá dùn mọ́ gbére nílé alájí àkàndé ọkọ sùnwé bá tó mọ gbẹrẹ mi jẹ àkàndé ọkọ sùnwé bá tó mọ gbẹrẹ mi jẹ. ìwé bá tù lọ́mọ lálọ́ mi hàn máa bí kú dára gbajà lọ́kì hàn lọ́ba àmọ́jọ ni. àbíyá ẹ bá mi sínú àmọ́ àmọ́ sínú mi àti ìdájọ́ òṣòfòrà mi àti mi lẹ́ẹ̀kún mi gbé bá a ẹkún eléré tó ń kọ́ mi kú. alájà kọ̀lẹ́ náà ò ní sọ̀rọ̀. ẹkún eléré tó ń kọ́ mi kú. alájà kọ̀lẹ́ náà ò ní sọ̀rọ̀. àkọ́kọ́ fi yé wọn pọ̀rọ̀pọ̀rọ̀ ọ̀bọ̀ wá o àfẹjọ́ ta mọ́ ìyá. wọ́n ń jọ fún wọn wọ́n mọ̀. wèrèrè tó ń pa mi fún. alájà pàdé àrùn nípa. bàbá bá fi yẹ wọn. bọ̀rọ̀bọ̀rọ̀ àbọ̀ wá o àfẹ́sọ̀tà àfẹ́yà. torí tán bá máa wí. wọ́n ní bàtà ìtúndẹ̀ o alọ́lọ́wọ́ yàtọ̀ bẹ́ẹ̀. torí tán bá máa wí. wọ́n ní bàtà ìtúndẹ̀ o alọ́lọ́wọ́ yàtọ̀ bẹ́ẹ̀. ìkọ́kọ́ ni wọ́n ti fi tá a gbẹ́ pàdé o àjọ tó bá a ní ìyá bá kọdù mọ́ ibi tá a fẹ́ pàdé o àti tó pàdé ìjà. tẹlẹgbẹmẹgbẹ sọ̀tọ̀. kọ́ńtà fún wa. àbálẹ̀jẹ́ yìí tẹlẹgbẹmẹgbẹ sọ̀tọ̀. kọ́ńtà fún wa. àkàndé ìbàdà yìí kí àmọ́ sọ̀rọ̀ dákẹ́. àkàndé ìbàdà yìí kí àmọ́ sọ̀rọ̀ dákẹ́. mo ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pápá mi jẹ́ òní ẹ̀yìn mo ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pápá mi jẹ́ àbàlẹ̀ jẹ́ onígbà yìí Òǹkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá mi jẹ́ òní ayọ̀. Àlíhájì Mòṣe Bọ́lá kan mọ̀ gbọ́. Àlájì Àkàndé ló ń kí ẹ lọ́wọ́. Àkàndé ọ̀pọ̀ àbí ọ̀nà ló ń kí ẹ lọ́wọ́. Àkàndé ọ̀pọ̀ àbí ọ̀nà ló ń kí ẹ lọ́wọ́ òjò ọ̀pọ̀. Àkàndé ọ̀pọ̀ àbí ọ̀nà ló ń kí ẹ lọ́wọ́ Mòṣe Bọ́lá kan. Àpọ́nlé lára bẹ́ẹ̀ àárọ̀ fábùkù lẹ́ bábù wa kùrọ̀ dá yín lẹ́kàn lábùkù bàbá yín àgbà bí ẹ̀sìn mọ́ra. àpọ́nlé lára fẹ́. àárọ̀ fábùkù lẹ́ bábù wa kùrọ̀ dá yín lẹ́kàn lábùkù bàbá yín àgbà bí ẹ̀sìn mọ́ra. ẹ bá mi sọ̀kọ́ ìjọ yẹn lẹ́gbẹ́ mú ní. àyíbẹ̀rẹ̀ àkàndé ó bàtà ìfọ̀túndé àyíbádé àkàndé ọmọ àgbáyé ìbọ̀dúndé òòjà ẹ̀gbọ́n. ọjà kan ń bọ̀ wá ọjà kan ń bọ̀ wá ta ọjọ́ kan ta ọjọ́ fún bàbá ta ọjọ́ fún mọ́mọ́ ta ọjọ́ fún bàbá ta ọjọ́ fún wọn ta ọjọ́ fún wọn ta ọjọ́ fún lórí pẹ̀tẹ́sì alájà mẹ́ta pẹ̀lú ọmọ mi pẹ̀lú ìyàwó mi pẹ̀lú ọmọ mi pẹ̀lú ìyàwó mi pẹ̀lú ọmọ mi bá bí. ọjà bá ń bọ̀ wá ọ̀rẹ́ ọjà bá ń bọ̀ wá dábìlà sùn dábìlà sùn dábìlà sùn lórí pẹ̀lẹ́. alájà gẹ́gẹ́ pẹ̀lú ọmọ mi pẹ̀lú ẹ̀wọ̀n mi pẹ̀lú ọmọ mi ìlú bá rí. mọ̀línà àdàbà àdàbà rè léwé. àmìmọ̀ àdàbà àdàbà rè léwé. àmìmọ̀ rè léwé. bàbá rẹ̀ àjẹ́ wọlé mọ́. àrè léwé. àjàkàn ó ti bẹ́ẹ̀ dé tán àjàkàn ń bá wa. táwọjà sùn wọn táwọjà sùn wọn táwọjà sùn lórí pẹ̀tẹ̀ sùn. alájà mẹ́ta bẹ̀rẹ̀ yóò ọmọ mi bẹ̀rẹ̀ yóò ayọ̀ bẹ̀rẹ̀ yóò ọmọ mi. bí ní wọ̀ sí abara bí ní ẹjẹ́ pọ̀. bí sí abara bí ní pọ̀. àtọ̀dá bàrí sísà láwùmí ẹ bá mi rántí àkànní onílù ọmọ bàánú sí kí n sọ sétí. ẹ bá mi tọ́jú àmọ̀lẹ́ ọkà ní òní oníbàdé oníbàdé àmọ̀lẹ́ ọkà ní òní bàbá àkànlé ọkà táyìn lọ fojú jẹ. mo wá fẹ́ rántí èyí rẹ̀ ẹlẹ́ta okùn ẹnu yọ ni ẹdùnjọ bí ọba ọmọ ò bẹ́kìtì bẹ́kẹ́jẹ bẹ́kìtì bẹ́kẹ́jẹ bẹ́kìtì bẹ́kẹ́jẹ bẹ́kìtì bẹ́kẹ́jẹ. ìrẹ́ èyí láti o. Táíwò. Jíde ọmọ ẹ̀kú. Èjì rẹ̀ èyí láti o. Táíwò. Òfẹ́ kìkì dẹ́kẹ́jẹ́ láì lọ lu ẹ̀jì rẹ̀ mọ́ mọ́mọ́ lọ. Dẹ́kẹ́jẹ́. Láì lọ lu ẹ̀jì rẹ̀ mọ́ mọ́mọ́ lẹ́yìn. Táyé lọ ọba ọmọ. Ẹ̀mí ẹ̀jì rẹ̀ ọba ọmọ. Táyé lọ ọba ọmọ. Ẹ̀mí ẹ̀jì rẹ̀ ọba ọmọ èyí wàrà lójú àwọn màmá ẹ̀. kínníkínní lójú ọ̀rọ̀ fún. èyí wàrà lójú àwọn màmá ẹ̀. ọ̀bẹ̀tẹ̀ méje ti kálẹ̀ àlàkì táwọn tó ní ìgbà sọ. ọ̀bẹ̀tẹ̀ méje ti kálẹ̀ àlàkì táwọn tó ní ìgbà sọ. ẹ̀rù ọba mi láti ilé yìí àyàjọ yá láti ilé yìí. bọ́bá jẹ́ kí ìjọ wọ́n fẹ́ yìí rẹ́rùn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ bí ọmọ mi ìyá wọn ló lè mú. ọ̀yádolú àjàbá mọ̀ kí ẹ sọ̀rọ̀ mi àjàbá ọmọ ògùn dáre ọ̀yádolú bá mi fi aláàjì tẹ́tẹ́ kí n mọ gbọ́ sétí bá fi aláàjì tẹ́tẹ́ kí n gbọ́ sétí ẹ bá mi sálí àtiwáyọ̀ ọ̀la bọ́lọ̀ fẹ́ òṣèré àgbòrò mi ní ọ̀gá ẹ̀gbọ́n sétí. ògo olúwa máa gbọ́ bí mo ṣe wí ògo olúwa máa gbọ́ bí mo ṣe wí dàrẹ́tọ̀ máa gbọ́ bí mo ṣe wí ògo olúwa nínú nọ́mbà tàwa yìí nínú sísẹ̀mù tàwa yìí nínú fọ́mùlà tàwa yìí tó bá jẹ́ bí rẹ níyà tó bá jẹ́ mi ní títà tó bá ti jẹ́ lé sàn mi ilé sàn mi dòjò yé lọ ilé sàn mi dòjò yé lọ ṣe tí o bá kọ́ tó bá jẹ bí rẹ níyà tó bá jẹ bí sísọ tó bá ti jẹ lẹ́tàn mi ilé mi dùn lóye lọ ilé mi dùn lóye lọ. Àwọn máa gbọ́ bí mo ṣe wí máa gbọ́ bí mo ṣe wí dàrẹ́tọ̀ àkàndé ó máa sáré tó jẹ. Ògo Olúwa máa gbọ́ bí mo ṣe wí tẹ́ ẹ bá fẹ́ ra fan tẹ́ ẹ bá fẹ́ ra yẹ́ condition ẹ sọ tètè mọ wá dàrẹ́tọ̀ mi lọ. ó ti dọ̀bù sí nọmba one twenty eight àtẹwọ́ lára ẹ jọ̀wọ́ ẹ mọ wá dàrẹ́tọ̀ mi lọ. Alhaji Alabi náà kí ẹ sọ̀rọ̀ mi Alhaji Alabi ò gbọ́mọ tì í ló gbọ́. ìjọba mi rántí Alhaji Adéwálé kí n gbọ́ sétí. bá mi rántí Alhaji Adéwálé òṣè gbọ́. bámi kí Gani ìwọ mọ̀ lórí kí n gbọ́ sétí ẹ̀yin lọ́rí àkàndé ó bá táyé ọmọ ayíbádé. ẹtún bá mi ẹtún bá mi ẹtún bá mi ẹtún bá mi ẹtún bá káwọn dàrẹ́tọ̀ mi kí n gbọ́ mo wá fẹ́ kí àwọn ẹgbẹ́ alápàdà ẹgbẹ́ alápàdà mọ́ kò kí wọn ọ̀rẹ́ ẹgbẹ́ alápàdà mọ́ kí wọn ọ̀rẹ́ àgbẹ̀yìn ọ̀. Àdùnmọ̀ ọ̀lẹ́ ògùn àgbẹ̀yìn ọ̀ ìjọ̀wọ́ alápàtà o. mo mo kí wọ́n lé. Ọ̀nà ẹlẹ́ran ò ṣeé bá mi mú. Bámọdé nà lápàtà kí ni ó ti jẹ́. Adéjẹ̀rí Àlàbí máa gbọ́ bàbá Sùlẹ̀mọ́nà mi máa gbọ́ ọmọ ẹlẹ́ran ọ̀sẹ̀ bá bínú. lábàá bá gàgà pàtàkì ni ó ti dé. ẹ bá mi wẹ́dọ̀. ẹran tó dára. ẹ bá mi wẹ́dọ̀ sí. ẹran tó dára. ojú wọn ò ní mọ́. ẹlẹ́ran kan pawó. ojú wọn ò ní mọ́. ẹlẹ́ran kan pawó. owó ẹlẹ́ran. ló wọlé. owó ẹlẹ́ran. ló wọlé. owó alápàtà. ojoojúmọ́ ni. owó alápàtà. ojoojúmọ́ ni. kádájọ pípọ̀. ojú ọwọ́ ẹlẹ́ran. kádájọ pípọ̀. ojú ọwọ́ ẹlẹ́ran. adéjàre alábí mọ gbọ́gbọ́ ṣe wí alábí ọ̀rẹ́ bàtà ìdí bàbá túlé máa ń tó ọ̀rẹ́ mi alábí onílà mẹ́ta èyìnbó onírẹ́kọ̀dù tó ń bẹ ní ogún ogún ni adéjàre alábí ọ̀rẹ́ mi dáadáa ọ̀rẹ́ mi gidi ní alábí adéjàre alábí mọ gbọ́gbọ́ ṣe wí adéjàre alábí ọ̀rẹ́ mi.

wí tẹ́lẹ̀ tẹ́rí yẹn ti pa àwọn arọ jẹ́jẹ́ lọ ká dúró ẹ má tọ́ka jẹ́jẹ́ làkàndé dúró ẹ má kọrin òwe mẹ́gbẹ́ wa bí ọ̀rọ̀ tí mo sọ lójú bàbá mi kó wà láti ìṣúra tó bẹ̀ lágọ̀ọ́jà yìí ìyẹn burú ẹ bá dá gbogbo lèébù nìyẹn. oníjẹ ìkùtọ̀ bí n bá róníjẹ ìkùtọ̀ bá ń dàjọ àgbégbà bọ̀rà kó bá ṣàwúre mú mi mi ò ní gbà á rárá. mi ò jẹ́ kí sọ́dọ̀ rẹ̀. nígbà tó jẹ́ kí ni ò ó jẹ́ sọ́dọ̀ ara rẹ̀. ìjọba mi kí aláàjì mi dáadáa aláàjì mi bí ọmọ fáǹsì àkàndé ọmọ mákindé àkàndé ọmọ sàbúrátù àkàndé ọkọ alájà mọ́rìlì ẹ̀jẹ̀ tún bá mi rántí ẹ̀ mi aláàjì bàtáyà àyìnlá ọmọ bélò tó jẹ́gbọ̀n wa àyìnlá ọkọ̀ àbíbádùn ọkọ̀ fọlákẹ́ àyìnlá lẹ́ bàbá sẹ̀mí omi àyìnlá bàbá bàtíràdùn mọ́ ọgbọ́n àyìnlá bàbá fátímọ̀ ẹ̀ mọ́ kí sọ̀rọ̀ wa. tẹ́lẹ̀ bẹ́nẹ̀bẹ́ nínú wọn lórí ẹ̀sán kó pè kó yá jọ́ra tàbá pẹ̀lẹ́ ọ́.

wẹ̀ mí kí kápẹ̀dé kákìtákìtá ní bí káyọ̀ sí tẹ̀kùn tó tún bàbá mu ọlọ́run ló fi rán wa kì í ṣèyàn adibaba. gbogbo wọn ṣeré ni wọn ò lè bá bàtà yìí jágìdá. wọn ò tó bẹ́ẹ̀. wọ́n nàjú ni wọ́n ò lè bá bàtà ìtàkìtàkì láti òní ìkùmọ̀ ni wọ́n máa lè ta ẹni kan gbé jáde kan bí sọ̀rọ̀ káráyé gbọ́. ẹ̀bùn olúwa ni. lámọ̀mọ́ lówó lọ́wọ́. ẹ jẹ́ ká mọ̀ sóbẹ̀ yìí kájọra gidi. ẹyẹ lẹ́bẹ̀ẹ́ yìí kò ń bẹ̀rẹ̀ ẹ̀dá o ọ̀nà kí àtúkà ni wọ́n ń gbèrò kásábáyé. ti yé èèyàn tí ó rọgbà ó mọ̀mọ́ kọ́lémọ́lé. ẹ wá wáyé ọ̀tá mi mọ́ ṣe é ṣera wọn. ìwádìí àkàndínlẹ̀ wọ́n ṣe léyà. ọ̀tá mi mọ́ ṣe é ṣera wọn. ẹ̀rín yípa ní gbogbo ọ̀tá mi. ẹ wá wáyé ọ̀tá mi mọ́ ṣe é ṣera wọn òkété ọ̀sáàdì ìború ẹ ti wá ajá tó lọ́pọ́n. ọjà tí bọ́ọ̀lù rẹ̀. mo mọ tí mo fi jẹjà tó ní mọ́rìn nínú ikú mọ́. mo mọ tí mo fi jàkèrè tó ní mọ́rìn lódò. mo mọ tí mo fi jẹ fẹ́ni mọ́ni tó bínú bàtà yìí ọmọ olórin. ẹ̀yìn bàtà ti níyì lọ́dọ̀ wa ẹ wá dá lábùkù lọ́dọ̀ wa ọ̀rọ̀ yìí ṣojú ọ̀rẹ́ mi tí mo sọ. àlàbí ọmọ lápẹ́sì sójú ọ̀rẹ́ wa. àlàbí ọmọ ọ̀làwà ni. àlàájì ọ̀ àlàájì àlàbí ọmọ lápẹ́sì sójú ọ̀rẹ́ wa. àlàbí tó lọ mọ́kà tí ò farapa gẹ́gẹ́ bí ìtọ̀rẹ́ mi adéwálé àtàndá mi yẹn ọ̀yọ̀kùnyọ̀kù. ẹ lójú ọ̀sá mi má ṣe ń ṣera wọn. ẹ̀dẹ̀ pàǹpẹ́ ẹ̀fẹ́ fi mẹ́ja. ẹ wá wáyé ìtàn oníranù tí ó mọ̀ kan. ẹ̀dẹ̀ pàǹpẹ́ ẹ̀fẹ́ fi mẹ́ja. ẹ wá wáyé ìtàn oníranù tí ó mọ̀ kan. ẹ̀dẹ̀ tìrí kí ẹlẹ́kùn sálẹ̀ fẹ́ mú ẹ̀jẹ̀ fírí kí ẹlẹ́kùn kálẹ̀ fẹ́ ẹ wá wáyé àwọn òpin kan ṣe ń ṣe ra wọn. àwa ti sọ fún wọn ọ̀gá àgbàdọ́là lákàndé. àti ìdíyé wọn ọ̀gá àgbàdọ́là lákàndé wọn bínú wọn náà gbà wọn lóṣù. ìrèlùwé báyọ̀ ẹ̀jẹ̀ kìlọ̀ fún dáko. èmi lòlò máa jẹ́wọ́ àdóhùn ẹ̀ lábúlábú lábúlábú bàrà wẹ́lù làjà kó bá kò ní làjà ń wọ̀ ń wá ọ́ kó bá kò ní làjà ń wọ̀ ń wá ajá fún ọ. ọ̀gbẹ̀ni bọ̀gbẹ̀ni lọ́lọ́ ọ̀gbẹ̀ni bọ̀gbẹ̀ni lọ́lọ́ kó bá kò ní lòlò máa jẹ́wọ́ àdóhùn ẹ̀ lábúlábú lábúlábú bàrà wẹ́lù bàrà lọ́la òbí ìdàbò pèmí làjà.

ẹni tó bá ń wọ́mọ tí ò bá rí bí tó bá ti déjà yìí yóò bí ẹni tó bá ń wọ́wọ́ tí ò bá rí tó bá ti déjà yìí yóò ní. ẹni tó bá ń wáṣọ tí ò bá ní tó bá ti déjà yìí yóò ní. àkànmú tètè mọ́ kí èso ọ̀rọ̀ mi àkànmú ọmọdé tuntun tó jẹ́ gbọ̀n wa fún ọmọdé tuntun ìjà yìí. àkànmú ọmọ sápà tó bá gùn yàn tán. alhaji azeez àmọ̀wó ọmọ àdúgbò wa ni àmọ̀wó ọkọ ọmọ kúra máa fi ìtọ́rọ̀ mi. bàbá rashidatu ẹ̀ lẹ́hìn ọ̀rẹ́ mi àmọ̀wó ọmọ ìlú ìjà yìí ọmọ ó lẹ kábàárà jídá tí ó wù mí níbi ká náwó ká dájọ sára ọ̀gá nìjáyé fún mi hàn abẹ́ mọ̀ ni níbi ká náwó ká dájọ sára ọ̀gá nìjáyé fún mi hàn abẹ́ mọ̀ ni ọmọ ìjáyé wọ́n gbajúmọ̀ wọ́n sá rí ọmọ ìjáyé wọ́n gbajúmọ̀ wọ́n sá rí ẹjọ́ kájọ lè jàyè kájọ wá ṣàárá rí. ọkùnrin wá dára obìnrin wá dì kúrò ní yẹ̀yẹ́. àṣekọ̀rọ̀ fẹ́jì o obìnrin wá dára ọkùnrin wá dì kúrò ní yẹ̀yẹ́ mọ̀ lẹ́yìn ẹ̀ mọ̀ pẹ̀kan ọmọ jàyè o ẹni fẹ́ mọ̀ níjàyè mọ̀ mọ̀ gbà kó bọ́ sáyé. fún mi ni bàbá. àgbàjà èèlà ò ní bàjẹ́. fún mi ní bàbá. àgbàjà iná ò ní bàjẹ́. ọmọdé pẹ̀lú alàgbà tó wà níbẹ̀ o. a ò ní rábùrú a ò ní fìgò lọ́jọ́ tiwa. Gani ìwọ ọmọ lọ́rí ẹ bá jàmí ẹ̀. bàbá àtúlẹ̀ máa náà. bàbá àtúlẹ̀ ọ̀pọ̀ àǹtí tó ń jẹ báwùsà. aláàjì bàtà ò mọ ọgbọ́n bí mo ṣe wí. ara ò mi o. aláàjì bàtà ara ò mi mọ ọgbọ́n bí mo ṣe wí. aláàjì bàtọ́ máa kí èso ọ̀rọ̀ hàn mí pẹ̀lẹ́ ọkọ̀ múdírà ilé àwẹ̀ ọkọ̀ ràṣìdàtú ni àwọn olè tí wọ́n wá kó ẹlẹ́rù níjọ́sí aláàjì láti wọ́n lẹ̀ ó jàre ìyẹn dúró bẹ́ẹ̀ níbẹ̀ yẹn bá mi kí aláàjì àlàbí o fọ́fọ́ sí lójú aláàjì àlàbí ọkọ̀ bàlílà àlàjì ọkọ̀ àlìrà bọ́kọ̀tì tó jọ rẹ̀ wọ aláàjì náà àlàbí tó kí n tó ti dẹ̀ mọ̀lú kírun. àlàbí tó kírun kó tó dẹ̀ mọ̀lú kírun. mo wá bẹ́ káwọn òkúrú amọ́lẹ́wà bí ẹ bá. àwọn adélébọ̀ tó bá mú díá nínú jẹ́ ní bàtà ìdúnbẹ́ kí ẹ̀yin òlú ẹlẹ́jẹ̀ tútù ẹ kú oríire. ẹ̀wẹ̀ yín lẹ́nu bí ike ìbàdí eléyìí lásán tó rà láì mọye bí n bá jàjà lówó irú ẹ̀yìn ni màá kúkú bẹ́ sílé orin ọ̀hún ni mo kọ nílé ọ̀rẹ́ mi níjọ́ tó kó mọ́ rí bí àkànní ìwọ̀n ọ̀rẹ́ mi àkànní ọmọ akéwòn ní ọmọ ọdún jẹ. àkànní ọkọ alájà. àkànní ọkọ alájà àkànní bàbá bá ti àkànní baba lukuman ọ̀gá lọ́lọ́pàá tó ń pòkúté. àti ayé mo bẹ́ẹ̀ rí ni. mo lọ́rọ̀ kan tí mo fẹ́ tọ́ màdáàmù wọn. àti ayé mo bẹ́ẹ̀ rí ni. mo lọ́rọ̀ kan tí mo fẹ́ tọ́ màdáàmù wọn. mo ti fẹ́ sọ̀rọ̀ iye ọ̀nà jì fún àmì lẹ́yìn. mo ti fẹ́ sọ̀rọ̀ iye ọ̀nà jì fún àmì lẹ́yìn. ó bá mi lẹ́nu kò mú wá fẹ́ bóun ìwà sọ. la fẹ́ forí irú yín wọ̀nyí máa ń wù ó ṣẹlẹ̀ ní àdúgbò. kí la fẹ́ forí irú yín wọ̀nyí máa ń wù kó jẹ́ pé mo èèyàn tí ó ṣe tèmi. ìbá polówó ń bá màmá ní kó wálé. torí ẹ dára lọ́mọ. ẹ bá ìdúgbò ẹ ti wá. lọ́mọ. ẹ bá túbọ̀ ẹ sì ń hùwà ọ̀nà wo mo wà lè gbà fún obìnrin ní tábìlì bá mi lè lè tẹ̀ ó mọ̀mọ́ dáyà kọ́rí. owó mi bá dé ìdí mọ̀ ṣe ní tèmi màá fẹ́yàwó kan sínú yàrá ọ̀dọ̀ mi. ìyẹn ni o. bí mo bá lówó kìkì mọ̀ ṣe màá fẹ́yàwó kan sínú yàrá ọ̀dọ̀ mi. àwọn òyìnbó olú èkó kú fáyẹ̀ mi àwọn èyí bó olú ẹ̀gbá kó fáyẹmí àwọn bíi sóyòyò ní bí ìṣàyàmí. ni wọ́n mọ̀ lè fún. ẹni bá ní mọ̀fẹ́ máa pèpè bá ló mú ni. ọwọ́ pèpè. bóbìnrin bá bóra ìyá mi ni kó lè ṣe ṣìnà. bóbìnrin bá pupa ìyá mi ni kó lè ṣe ṣìnà olówó ra àsìkò tó bá kọlà fún. ẹ bá ń wá kan èmi ò mọ̀ kọ́mọ pupa. tọ́lọ́run bá lè jẹ lówó. bí táwọn èèyàn tó ní máa kọ́lé orí òkè ńlá máa tún lọ mọ́ bàtà lọ dé. tọ́lọ́run bá lè jẹ lówó. bí táwọn èèyàn tó ní máa kọ́lé orí òkè ńlá máa tún lọ mọ́ bàtà lọ dé. máa mọ́tò mẹ́sì máa máa mú ṣẹṣẹ rí máa tún lọ tó bá mú kí n tó rántí àdìyó mi dì sùn olóore wa àdìyó lẹ́mìí dì sùn olóore ọkọ̀ àbáyọ̀ mi tàbí lẹ́ẹ̀mọ́ bí rẹ́kọ̀dù rẹ bá di méjì oko lẹ́jọ́ oko sídí àdìó tó ríjẹ tó sì mú yàn jẹ olówó ànúbà méjì méjèèjì kì í wo bí wọ̀ mú ọmú mi lódì bára ní nínú olórin ìlú àdìó ayé rẹ ò ní rún jẹ́gẹ́ àdìó bàbá mi náà jù ẹni tó ríjẹ tó fún wa jẹ dísù àdì olówó yọ ń bèrè ẹ ẹni tó rí jẹ tó mú wá jẹ dísù àdì olówó yọ ń bèrè ẹ àìmọye ìgbà ló máa ń pè wá jèrè àìmọye ìgbà ló máa ń pè wá jèrè àdìyó mi ní ìsìnkú rántí ọ̀hún máa bí. bàbá kúnlé òṣèlú tọmọdé tàgbà ló bẹ́ẹ̀ fún un àdìyẹ ò ṣeun. ọmọdé tàgbà ló ṣe bẹ́ẹ̀ bá ànáwó pẹ̀lú yàyà èmi mọ̀ gbà fún. olówó àánú kò sábùkù kọ́ máa kí. ọkọ̀ àbáyọ̀mí mi àdúgbàtù ló mọ̀ bá a rí. ọkọ̀ àbáyọ̀mí mi àdúgbàtù ló mọ̀ bá a rí. níjọ́ tó ṣe kó mọ ẹ̀kọ́ ríran o èrò lábẹ́ olúmọ pẹ̀lú bànà wọ́n wá náwó bàbá táyé lolú mi bàbá ìdìrẹ́ òyìn làbí. bàbá táyé lolú mi bàbá ìdìrẹ́ òyìn làbí. ìdí pàtó rẹ̀ abẹ ní ìbéèrè yẹ àṣé bàbá sáyidì ló màmá tó bí kúlé àdìyẹ ò mọ̀ ṣe pọ̀ dáadáa nínú tíràwó lẹ rí báwọn ní mọ̀lẹ́ bá kú wípé bàmá lùlù rárá ká má kò ní nìyí kéré nínú tíràwó lẹ rí báwọn ní mọ̀lẹ́ bá kú wípé bàmá lùlù rárá ká má kò ní nìyí eré ẹ̀yin tí a kéwèé jọ̀wọ́ ọ̀rọ̀ rẹ̀ mo bèrè ibi tí ẹ bá rí yẹn bá bọ̀ náà gbogbo wa àkàndé mo do igi igi ọ̀tá omi òyigi igi ọ̀tá omi òyigi igi ọ̀tá omi òyege igi ọ̀tá omi àyíbádé òyigi igi ni òkú mọ́ òyigi igi ọ̀tá omi òyege igi ọ̀tá omi òyege igi bàtà omi òyege èdè bàtà omi òyege èdè bàtà omi àwàdùn òyege èdè àwòtò náà òyege èdè. èkúté ilé ìbáwọn jákèjì bí sọ para láàmú ti pẹ̀ síbi gbẹgbẹ́ ògiri lóní bá bólógì ní ọmọ ìyáyọ̀ ọmọdé tí orógì wọ́n ní kí lòlógìní jẹ ajé ìpàtà lòlógìní jẹ òní olówó mo gbórí dé o àkàndé ọkọ kúkúrà o àyíbádé o ọmọ ọdọrin òyìgì igi ọ̀tá omi ayé òní kan ti wá oyege igi ọ̀tá omi àkàndé oyege igi òkú mọ́ oyege igi ọ̀tá omi ọ̀tá omi ọ̀tá omi oyege igi ọ̀tá omi ọ̀tá omi oyege igi.